أعوذ بالله من الشيطان الرجيم سورة آل عمران آية 37 àwọn ọba sọ wípé àwọn ọmọ ìgbà tí. Thank you. hasan ọlọ́ọ̀ba ó ń múrò wá fún wa ẹlẹ́dàá wa wípé òun gbà ha nàbí rọ̀kán ọgbà ewu tí ya mọ́ríàmù tí ṣe. hànẹ́tù irun tó fi ṣèlérí fọlọ́hún ìgbé wà lọ irun tó wà nínú mi mo fi ṣèlérí fún ẹ ti ẹnìkan ni màá jẹ́ kó máa ṣe ọlọ́wọ́ bá wá ń fún wa nírò ìyẹn ni kí àyà yìí fẹ́ sọ nípa nẹ́ṣù mọ̀rìyámọ̀ wọ̀kẹ̀rọ̀ mọ́tò ha alọ́lọ́hì bí ti bẹ̀rẹ̀ sí ní àti àpọ́nlé tọ́lọ̀ ọba ṣe fún ọlọ́run wá fún wa nírò wípé àdúrà tí hadnẹ́tù ṣe ọlọ́run lòún gba ìlérí ẹ̀ ìyẹn ìyá mọ́ríàm ń gba ìlérí ẹ̀ ọ̀tàkọ̀ńbálà rọ́bù àbíkọ̀bù lè ní hasan. ọlọ́run ọba ó sì tún wá gbé mọ́ríàmù kalẹ̀. ẹ ọlọ́run gbé kalẹ̀ ní ṣẹ́kílán ṣèpù ẹ̀ mọ̀lẹ́hán ọdún wò wà mọ́ ń nọ́ra rírì rẹ̀ bákan náà bàkẹ́jà owó ọlọ́run mọ́ríàmù ní ní wíwú èyí tó ṣe kọ́ da ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ yóò gba àwọn kẹrẹ kó bẹ̀rẹ̀. ọlọ́wọ́n bá wá gbé wọ́rí àbùkalẹ̀ ní ṣáàkìlá sọ ní hàn. tó ṣe wípé ìrísí rẹ̀. kódà wíwò rẹ̀ náà dùn wò. yẹsùrù lẹ́hà asbábù kọ̀bùn ẹ̀rí àwọn òkùnfà àbí yẹsùrù lẹ́hà bẹ́ẹ̀ yẹsàrà lẹ́hà ó ṣe nírọ̀rùn fún asbábù kọ̀bùn àwọn òkùnfà téèyàn fi gbàlè wọlé. ọlọ́run wá ní kí mọ́ríàmù wà pẹ̀láwọ̀ ẹni rẹ̀ nínú àwọn ẹrú ti rẹ̀. o lè gbé mọ́ríàmù padà ń kọ́ lọ́dọ̀ àwọn ẹni dáadáa tí wọ́n jẹ́rú sí ọlọ́run ń rere lọ́dọ̀ wọn ń kọ́ lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn. ìtumọ̀ ọ̀tàkọ́ńbálá ní nìyẹn. ìtumọ̀ rẹ̀ ni ẹ̀yìn tí ọlọ́run ọba ọgbà ìlérí sí amọ́ríàbù ṣe wọlé ọwọ́ aníkì ṣe sí mọ́ríàbù kó dáa ọwọ́ àpẹ̀láwọ̀ ẹni rè ọkọ rere lọ́dọ̀ wọn ọkọ bọ̀ lọ́dọ̀ wọn ọkẹsì lọ́dọ̀ wọn ọkàfàlà zakariya ọlọ́wọ́ á ní kí àdẹ́bí zakari já àlejò sọ́ládùn ọ̀sálà òun lọ padà ṣètọ́jú Mariam. Òun lọ sọ wọ́n ní ọlọ́wọ́ bá kádà ara kí Zakariya aleyhi salatu wa salam kọ́tọ́ Mariam nítorí oríire ti bẹ fún ọ̀rìyáwó. kí mọ́ríyàwó lè gbá lára Zakariya aleyhi salatu wa salam ìmọ̀ tó pọ̀ tí ó tún wúlò àti ṣe dáadáa. nítorí pé ànábì Zakariya aleyhi salatu salam ọjọ́ ọkọ àbúrò ìyá Maryam aleyhi salam alikaalatu ipò yà lẹ lọ wa ó lè já àbúrò yà ó sì lè jẹgbọ yà ṣùgbọ́n ẹgbọ yà ni zakari yà yìí káyọ̀ tí wọ́n gbàgbé ní òfin ẹ̀sìn tẹ́lẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ àti tọ́mọ tó ń pè abá ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ìkẹ́gùn ya ni tàbí ikú ṣẹlẹ̀ ìkẹ́gùn ya lọ́yẹ kọ́mọ́ sí gẹ́gẹ́ bó ti wá tó hadith ta kà pé alikọ́ọ̀látú bèèmọ̀ zílátì lè fọ́ bí àbúrò ọ̀yá tàbí ẹ̀gbọ́n ọ̀yá ipò ìyálẹ̀ lọ́wọ́ ọwọ́ ajá sí pé yẹni pé àsókè ẹ̀ ti wá ní ìlànà ẹ̀ ti wọ́n náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó ní fàdébí sọ́lọ́ lọ́wọ́ àdùsọ́lá ó ṣe ìṣe ẹni tó bá jágúrò yá àdẹ́gbọ̀n yà ń kọ́ tó lè tọ̀wọ̀. ọwọ́ ajá sí pẹ́ni tó tọ́gbọ́n rí àbò àbúrò yẹ lọ́tọ̀ àbí ọkọ̀ àbúrò yà rẹ̀ bá ti rí òlọ́tọ̀ tẹ̀yà pé wọ́n sọ pé pàṣẹ àbúrò yàrá wọn fìdí síbẹ̀. gẹ́gẹ́ bí ìbùdó ṣáàpù ti sọ àti ìbùdó jẹ́rí rẹ àtàwọn míì. wàrọ̀dà àwọn tí ilé ẹ̀sọ́ yìí pé ẹ̀rí sàkárì yá aleyhi salatu wa salam ọjọ́ ọkọ àti mariam gẹ́gẹ́ bó ṣe wá ní hadithi tó lálàáfíà yìí pé. nígbà táwọn sọ̀tọ́lá tó ti sìnrà wọn níbi ìrájù tó lo àwọn sẹ́fẹ̀ ọba àdẹ́bí Yahya àti Ayisa ọba àwọn papọ̀ lókè. àwọn méjèèjì wọ́n jẹ́ ikú náà lè ká láti ọmọ àbúrò ìyá ni wọ́n sùn. وقد يطلق وقد يطلق على ما ذكره ابن اسحاق ذلك ايضا توسع توسع wọn ni wọn ti lè wí mọ ewu yẹn o gẹ́gẹ́ bí ibùdó isaac ti sọ isaac ti sọ pé kọrọ fi fẹ jù lásán. wàhálà ọ̀dà kánà ti fi ọ̀dọ́ rẹ̀ fi kọ́ láti yá. òun ti fẹ́ gbogbo gbogbo dáadáa sọ ẹ̀ ní pé mọ́ríyàmù alẹ́ àṣàlẹ́ wọ́n sọ lọ́dọ̀ ẹni tó jẹ́ àbúrò ìyá rẹ̀ lẹ́wọ́ ti tọ̀. ọ̀pọ̀lọpọ̀ sábà tàbí sọ̀rọ̀ ìyá yìí àná ọ̀ṣọ́lá lọ́yìn sọ́lá lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ́lá kọ́dọ̀ fi àmàrọ̀ ti bíntu hamzata بنت عمزة أن تكون في خلونة خالتها امرأة جعفر ابن أبي طالب. ولا النبي صلى الله عليه وسلم صحيحين. قلت الدجاج nípa ẹni tó ń pè ní àmọ́rọ̀ àmọ́rọ̀ yọ ọmọ Hamza ni Hamza tọ́jú àwọn kú àtẹ́bí sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu. ó ní kí àmọ́rọ̀ yẹn ó wà ní abẹ́ ti tọ́jú kí wọ́n tọ́jú ẹ̀ lọ́dọ̀ àbúrò ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ yẹn wá jẹ́yàwó jáfàrọ̀ bàbí tọ́lẹ̀ láàrin nígbà táwọn sọlá wa sọ bẹ́ẹ̀ kan kọwa ni alikọwala tu ìmọ̀ nzila tẹlifon àbúrò ọ̀yá o ipò ọ̀yá náà lọ́wọ́ o ìwòsàn ìgbẹ́ ní òfin ẹ̀ bóyá pé oṣù ká ṣẹlẹ̀ láàrin lọ́kọláyà ọwọ́ abẹ́ kọ́kọ́ mi àbójẹ́ ti kọ́kọ́ mi ni wọ́n bá ń sọ̀rọ̀ ń pa ọmọ. gbogbo yọ wà ó lè wà o tàbí ikú ṣẹlẹ̀ àtẹ̀tọ́ bá wà ń kẹ̀gbọ̀yà nígbà tá a fi sọmọ yẹ kó má tẹ̀sẹ̀ borí gbóná kó má jà lukoto lẹ́yìn keje wọ́n á sa ọmọ yẹn lẹ́sà ìgbòlógbè gbàgbé èyí kẹ́hìndé gbàgbóró alani ṣe àbúrò yá àbúrò yá lẹ̀ ká ìrọ̀ o ọlọ́run má jẹ́ kó di ẹni tí ọba bá di sọmọ o ẹni tá a bá sọmọ kú tí ọba di sọ òun tó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọmọ màá fi láburú kọmọ ẹni tí lè rú ọmú ẹyọ ó ti dà ọmọ fi láburú kọmọ ẹni tí ó sọmọ tí ọba di sọmọ ọba jẹ́ kó yájú bẹ́ẹ̀ lọ ọgbọ́dọ̀ ní làákàyè ẹni ọba ní tọ́gbọ́ ọba àjẹ ìṣẹ́gun ìyájú bẹ́ẹ̀ lọ á ti o ẹni ọba ní tọ́gbọ́ kódà kọjá ìṣẹ́gun ìyájú bẹ́ẹ̀ lọ lọ́jọ́ ní tó ní wa àbújọ bọ̀lúwà tí òní ti bọ́ wà ní kú ẹrú tí ọ̀bẹ ti bá jẹ́ sọ́jọ́ ọdún náà kókó gbọ́dọ̀ sí títí tọmọ yẹn wà sí láàyè àwọn bá jẹ bòye yìí á sọ yóò sì jẹrìí tó lágbára síbẹ̀ ọmọ yìí kò bá gbójú mọ́ ọmọ ṣùgbọ́n kò sí ìtakùrọ̀ ní ọjọ́ aráyè mójú kọ́ mọ́ màá kú dàrú ẹ̀rọ kọjọ ọ̀rọ̀ pàtẹ sọ pé ntẹ́sí wílẹ̀ ni pé lóò ntẹ́sí wí ni pé ìkẹ́gun yà lọ́gọ́dọ̀ wà ẹ̀rọ ìṣèpéyẹ nìkan lákẹ́wò agbọ́dọ̀ ní àwọn pọ́lítíìsì yẹn àwọn ẹrù yẹn a máa rí lára ẹni yẹn àwọn àbúyẹ yẹn yọ wà lára ẹni yẹn kó tó di bá gbọwọ fún jọba wa sọ tó láti gbà yẹn ló ti wà tó ẹ pépé ó ti sọ ọ̀nà tó lè gbà wá mọ́yé yẹn kọ́rin yẹn àwọn òtítí ìfẹ́ padà sọ́dọ̀ bàbá rẹ̀ ó lè wá sẹ́gun yá lẹ́yìn ọdún méje wọ́n lè sàlẹ̀ sàtòkòrí ọ wà torí lọ́wọ́ kórè ọlé ọkọ bíi títọ́ yẹn lè má lè má di gbogbo yẹn lè má fẹ́ dísẹ́ rẹ̀ bí àwọn ọmọ rẹ̀ kíra rẹ̀ ó ti fẹ́ ṣẹlẹ̀ àdínkù tiẹ̀ wá ṣẹlẹ̀ lọ́yà yàwó kú láfẹ̀ẹ́ bọ́lá fọwọ́ sí ẹ̀kọ́ yá jù àná wọn bá bójú tọmọ yẹn gbogbo àwọn májèkúta kàálẹ̀ gbọ́dọ̀ pé lára ẹni tí wọ́n bá ti tọmọ èdè pàṣẹ sọ pé ìkẹgbòyà ìkẹgbòyà alásẹ́bẹ̀. ọlọ́run ọba àlejò ọlá wa ń fún wa lérò. ọlọ́run fẹ́ sọ fún wa nípa bí mọ́ríàmù ti jẹ́ ní ìṣáájú tó bó ṣe jẹ́ èèyàn pàtàkì tó láàyè ìjọsìn rẹ̀ ọlọ́wọ́ àtọ́fẹ́ kò lábọ́ dákàlà alẹ́ ìhà zákàrí jalibi xọ́rọ́ bàwá jáde àyíǹda rìkọ́. wọ́n ní gbogbo ìgbà yóò fi àjẹbí zakari yá àpè ní ọkọ àbúrò ya rẹ̀ tọ́ba ti wọlé lọ bá mọ́ríyàmù gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́jú ẹ̀ gbogbo ọgbà tó bá ti wọlé tí zakariya bá ti wọ àbí tí zakariya bá ti wọ lé sọmọríàmù ní alìbìṣẹ́rọ̀ níbi tó ti ń ṣe jọ́sìn. wájàdà àyìndà rìsọ̀ yóò sì bá ìjẹ yóò bó ń jẹ lọ́dọ̀ rẹ̀ afọwọ́ mujahid àti ẹ̀ńtúrímọ̀ àti sàyìn tó gbọdọ̀ jùbẹ́rì àti àbúṣe àṣà àti ibrahim dákàáyé àti afa àwọn àtọ̀ hajj àti kọ̀tádà àti rúbáyé pẹ̀lú anas eh, aláwọ̀fí àti sùdáì wọ́n ní ìtumọ̀ wájà dá ìta rìzùkà gbogbo àtọ́bá ti lọ wọlé bá á fá ìpèsè lọ́dọ̀ rẹ̀ á kó jẹ lọ́dọ̀ rẹ̀. ọ̀jọ̀dọ̀ èso tá a lè èso tó ṣe pé gbà tí máa ń jáde àsìkò ẹ̀rù ni yóò wá pa lọ́dọ̀ rẹ̀ lásìkò ọyẹ èso tá a sọ fún èso yìí o ayẹyẹ nígbà kẹkẹ ju ìgbà ẹ̀rù lọ àsìkò ooru ní máa ń jáde o ìgbà ọyẹ ni ọba lọ́dọ̀ mọríà bákan náà ìgbàgbọ́ bí èso tá a lè máa jẹ lásìkò ọyẹ lásìkò òru ni ọba níwájú Mariam aleyha salam. tí àtẹ́bí Zakariya aleyhi salatu wa salam tọ́wọ́ wá báyẹn lọ́dọ̀ Mariam yóò wá sọ fún mi kọ́lá ya Mariam àmì lákì hàdà. yóò sọ wípé rẹ Mariam àmì lákì hàdà ìyẹn ní sọ́kì ní àyínà ìlàkì hàdá láti gbọ́dọ̀ lè ti tọ́dọ̀ rẹ o. Ah. àsìkò ọyẹ́ làwà yìí kẹ̀ èso tá a máa ń rí lásìkò ooru níbẹ̀ wájú rẹ yìí àsìkò ooru làwà yìí èso tá a máa ń jẹ lásìkò ọyẹ́ níbẹ̀ wájú rẹ yìí kó ló ti rí i. mọ́ríàmọ́ wàá dáhùn yìí pé ah, ọ̀dọ̀ ọlọ́run ló ti wá nítorí pé dájú ọlọ́run ọ̀nà yẹn yẹn zukuru yẹn ṣáá bí máa ń pèsè fẹ́ni tó bá fẹ́ ọlọ́run lè ṣe dáadáa lè ṣe ni káwa máa wò wípé èso kan àsìkò ooru ni ó lè mú wá fẹ́ lásìkò ọyẹ́ káwa wọ́n pèsè kan àsìkò ọyẹ́ ni ó lè mú wá fún yẹn lásìkò ooru yẹrùdúkú náà yẹ ká ọlọ́run bá ń pèsè fẹ́ni tó bá fẹ́ ìwọ ìrìn ìsáàbẹ̀ láì ní sísirò báyìí òun ni àtẹ́bí Zakariya afẹ́sọ nípa àdúrà ìbẹ́lẹ́wọ̀n sàtẹ́bí Zakariya tó ṣe ẹ̀mọ̀tẹ́yẹ bá rí ọmọ jọmọ lọ ọmọ wúyẹ bíi. téèyàn bá rọ́mọ kọ́mọ èèyàn ní bẹ́ẹ̀ bímọ o. irú ọmọ bímọ ìyáàmọ̀ ọmọ ni níbẹ̀ yẹn làtẹ́bí Zakariya ni wọ́n ti bẹ lọ́wọ́ lọ́wọ́ ni àdúrà rẹ ti di gbígbà òbí kàdá nígbà tí àtẹ́bí Zakariya aleyhi salatu wa salam tí ó rí bí ọlọ́wọ́ ọba ó ń pèsè fún Mariam. ọlọ́run bí ń pèsè fún Mariam èso tí ọyẹ kárí nínú ọyẹ òun rí lásìkò. ó rí pé èso àsìkò orú kí ń rí lásìkò ọyẹ. àdéhùn zakari yá ni ọmọ ìjọba ọlọ́ni mọ́rí àbò níbẹ̀ yẹn òun náà bá ní tọ́míà ìdá ìdí ń fi ní ni tó ha kura ní dada tuntun bọ́lá wa sọmọ sọmọ tẹ́ra èsì ìdàgbà à sọ̀rọ̀ ọmọ bí ọba ti níbẹ̀ làdé mi zakari yá ṣe ti bẹ lọ́wọ́ ọba rẹ̀ òun náà ní ká máa sọ́mọ́. bẹ́ẹ̀ dẹ́ni adé mi zakari yá ni àlehi sọláṣí wọn sàlámù ṣé ikú ni àgbàlagbà ni ọjọ́ orí rẹ̀ ti ó ti ga sókè wàhálà nínú ìròlẹ̀ azimu ó ti rẹ egungun rẹ̀ àrùn ṣe bí ara mọ́ bákẹ́lẹ́ ìrù orí adé zakari yá. عليه الصلاة والسلام قلت له وكانت امرأته مع ذلك كبيرة وآكرة آكرة ها يا ويلي كبيرة تا ودي تتابع آكرة تا آكرة سبحان الله ẹgbàdéyàbá ti ó ti tàgbà kọjá ẹgbàdéyàbá fi lọ. ó ti dàgbà ju àkókò tá a sọ pé yóò fi bọ̀ lọ. lápẹẹrẹ níbi nígbà obìnrin bá wà sí nsàlejò ní ọ̀rá lè fi mọ́ mo dáwọ́ òwì náà ní bí ó lè fi mọ́ ni wọ́n ti wí ákìlá wọ́n ti dàgbà ṣùgbọ́n làákì ń dàgbà máa ha gá. فعل ربه وناداه نداء خفيا àdébí zakari yọ ìjà kẹrẹ tàbí ọlọ́run tàbí gbogbo àwa tí ìkọjọ ọlọ́mú ẹ má jẹ ajá tàbí ọlọ́run ẹ má jẹ ajá kan ìyẹn ní máa ń wò fún títẹ ọlọ́run ó ti sọ fún mi ó lè jẹ́ gbogbo ìgbìyànjú dáàbì ìgbà dáàbì àwa ń tọ́ gbogbo ìgbìyànjú ẹ̀yẹ ọlọ́run sọ fún mi dé ẹ má jẹ ajá kan tòun ti bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe rí kí arúgbó ní ìyàwó arúgbó lọ́kọ́. ó sì tún ó tún bẹ ọlọ́wọ́ ó sì bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé ọ̀bẹ hábẹ́lẹ́ bẹ́ẹ̀ lànà káyà. ọbẹ̀ rẹ̀ sí ní bẹ ọlọ́wọ́ pé ìwọ ọlọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá mi àbílẹ̀ o tàbí lọ́rẹ̀ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí làdúnkà látọ̀dọ̀ rẹ̀ lórí yàtà ń tọ́ yé báyìí. ayé wàhálà dáró sọ́ọ̀lì hajj fúli lọ́gọ́dọ́ta ẹni pàmì ẹ̀rẹ́ máa sọ yìí pé bàbá ń sọ̀rọ̀ ọmọ ká lọ ọlọ́mọ wa lọ́mọ máa ń wí pé àwa ń sọ ọmọ dáadáa torí bàbá àfáàní lọ rẹ àwọn orí kan dáadáa rẹ torí bàbá àfáàní rẹ wọn fún ọgbẹ fún bàbá afẹ wájú lọ́wọ́ láyé kọfí kan ẹni ọjà bẹ wọjọ níbẹ̀ wọn fún bàbá afẹ àwọn kẹfẹ tó yẹ kọ ni wọn tọmọ wọn bá dé sí gbogbo kó o ti wọn bá wọn bàbá gbogbo. <laughs> òun sì wùsì. ọdún wọn sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo àwọn bàbá tí wọ́n gbádùn ẹ̀ṣẹ̀ àká àti olówó yọ àti ẹ̀ẹ́dùfù adétúnjì táwọn ọmọ bàbá dàbí wọn táwọn ọgbà tó yóò lágbára gẹ ọ olójú ìdè yóò tẹ̀lé mọ́ òbí mi rárá ni òun ti bẹ̀rẹ̀ kò onye kó o kiri ọmọ o. fìyà pé bí ẹ̀bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ìfọ́jú máa ń mú àwọn ẹ̀wọ̀n máa sùn ọlọ́run sáfùmí lọ́wọ́ ah, ah, irọ́ irọ́ ìfọ́jú ọmọ ṣe máa nẹ́bí zakari yá tó ọ̀sàdó àyẹ̀kẹlẹ̀ ìgbẹ́rọ̀ bíi habili ńlá dùn gàzọ̀rí yàtà ń tọ́ yé bá. níbẹ̀ yẹn lànà bí zakari á ti ti fẹ́ lẹ́dàá rẹ wípé wọn lọ́wọ́ fẹ́ lẹ́dàá mi tàbí lọ́rẹ̀ lọ́dọ̀ rẹ lórí yàtà ń tọ̀ yìí rà wàlàdà ń sọ nìha ọmọ tó da lèmi ń sọ̀rọ̀. torí wọn lọ́wọ́ bá nìyí ìwọ ló bá gbọ́ gbogbo pépè ó ń gbàdúrà yẹn gbọ́ tẹ̀rẹ̀ kù. ẹ wà nẹ́bí sùlẹ̀mọ́n náà aleyhi salatu wasalam nígbà tó jọ ọ̀rọ̀ wọ́n wá kó àwọn sọ́gbà fún wọn jáde láti lọ bẹ́lọ̀ kọjú òdìrọ̀ èyí tá a máa ń lọ sí sọ̀látò lẹ́sìn kọ́ ìrùn wíwójú wọ́n lọ pápá. ìgbà wọn tó jọ lẹ̀ anábì sùlẹ̀mọ́n náà aleyhi salatu wasalam. kọ́ bá sọ fáwọn ọ̀jọ́ pé ẹ padà ní. ọlọ́run ti gbàdúrà náà tẹ̀fẹ́ lọ sí pẹ̀lẹ́ tó sí wọ́n ní láti àwúrò ìbéèrè wọ́n máa kọ́ òkè báyìí lọ́nà ẹ̀sìn ti fi gbígbé wọ rẹ bẹ́ẹ̀ níbi òjò rẹ fún tó lè orígbọ́dọ̀ bá ti gbé bọ́lọ̀ àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ní káké bọ́. irú àkàkàkà táwọn kiri yóò máa ń dá yẹn táwọn mùsùlùmí rẹ̀ tún da níjọ sẹ́ńtẹ̀sì wọlé láwọn làṣà lásán kọ́ bàbá ké bọ́lọ̀. o ti dé o ti gbà ọyà ìsàdúrà orúkọ àwọn ọmọ mi ti bẹ lókè àwọn ọmọ ti bẹ lẹ́kọ̀ọ́ ọlọ́run bá ti sọ wọ àdúrà tó kù ọmọ àtẹlẹ rí lájú kan sanabi sallallahu alaihi wa sallam fi wọ́n jáde láti àwọn sàhábà ridwanullahi alaihim ajma'in ló bá ti pariwo ń sọ Allahu akbar alùpùpù ké ah, àbí ọlọ́run lórí bá àwọn wàhálà àfọ̀sọ̀tò ayé ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló tẹ̀lẹ̀ ẹni tó jìnnà lẹ́ ń pè ní lẹ́ni ká ẹ lọ́gùn kó fi gbọ́ àbódì lẹ́ ń bá sọ̀rọ̀ lẹ́ni ká ẹ ké kó fi èsì gbọ́ yìí ẹni tẹ̀ ń pè yín súnmọ́ yín ká fẹ́ ọrùn lọ gbogbo fẹ́ lọ́dẹ̀ gbọ́. sọ pé àyè máa ń ṣàdúrà ká máa gé lọ́lọ́run lórí àṣàkáṣà ni kó máa jágbe lọ́lọ́run lórí. ọlọ́run o ọba ń ṣàánú lágbájá àà apàṣẹ. àlọ́ lọ́kẹ́ náà àwọn onímọ̀ nílẹ̀ yìí máa gbá ọ àdìgún ní bá ń sọ pé tọ́ba ti jọ́dọ̀ wọ́n sọ fọlọ́ pé nígbà tí láàyè láàyè náà àbúrò rẹ̀ ọlọ́wọ́ àbúrò rẹ̀ sàmíhùn lọ́lọ́run tó gbàdúrà òdìbàdì yẹn bá kéle lórí yorùbá àwí jẹ́jẹ́ wá àtẹ̀wò ọ̀hún lẹ́kọ̀ọ́ àwì jìhárò bẹ ẹnáwó alẹ́ wọn bìlá ẹ̀sọ́dọ̀. wọ́n á fẹ́ ru ọ̀wọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí ẹ̀wì ìṣòro bí ẹ̀wì bá yọ àlẹ́ ìmọ̀ bìlá ìdọ̀ ìdọ́wà tó báyà gẹ́ ọmọ títí èsì ìdọ̀ tẹ̀wé jẹ́jẹ́ àwọn òwe ọba rẹ̀ wà sàgbà ẹ̀ kì lọ́lọ́run lórí wọn mọ̀ kó déré kò sí ló lànà ẹ̀rí pé àti ọlọ́wọ́ ọba rẹ̀ ẹ̀fẹ̀ ọlọ́wọ́ ọba tàdọ́rù rọ̀ á wà kó fìyà ọ̀dún náà lè jẹ́ ẹ̀rí ìdẹ̀lẹ̀ kọ́wì wọ́lá wọ́lá tẹ̀kọ́ ìdílé lọ́wọ́ ìdílé. ẹ̀fẹ̀ ọlọ́wọ́ lẹ́ni tí ó jí rẹ̀ bẹ̀ sọ́lọ́wọ́ ọba tó tún á jẹ́ jẹ́ẹ́jẹ́ láì ní bá ké lọ́lọ́run lórí ẹ bá wà tó kò lọ àtàwọn òkú kọ̀ọ̀kan lórí wọn bá ṣe bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ adẹ́ni Zakariya aleyhi salatu wa salam ìgbà tó wá fẹ́ lọ́wọ́ ọba ọ̀nà dàtí olùbàlà ìgbà. àyíká bẹ́ẹ̀ dábìwù. Mọ̀láyíká wa fi Zakari yá. Ìyẹn ni wípé ó fi àtẹ́bí Zakari yá. Ìyá ni ṣìfáhá ní ìfèdèlédè. Ìyẹn ni pé ìwọ ń sọ ìbílẹ̀ ń sọ àjọ gbọ́ra wa. Àfèdèwí o. Àwọn àríkùnrin ẹni tí ń sàtakò pé kò sí màláìka lọ́dọ̀ tiẹ̀ bóyá torí fóun ò rí wọn sì jọ sọ̀rọ̀ rí ànábì zakari yà wọ́n jọ fèsì létè màláìka pé ànábì zakari yá léèkẹ́ tó gbọ́ báyìí tó wulẹ̀ ń sọ tí wọ́n jọ ń sọ ìtọ́ bá ní sọ̀rọ̀ kan tó yẹ pé á tún àtúntò àwọn mọ̀lẹ́kà fún anẹ́ni zakari ìyá lọ́rọ̀ yẹn gbọ́. òun lọ́wọ́ wọn bá mi wá sàlàyé pé àdúgbà táwọn mọ̀lẹ́kà pé hálù zakari ìyá zà yẹn kọ́ ìyọ̀sọ́lé ìpínlẹ̀ ọ̀. ó dúró lẹ́ni tí ń kírun láàyè sílẹ̀ mọ́mú tí máa ń kírun ọ̀. ààyè ibi tí ọ̀rọ̀ apamọ́ sí tó sì tún jẹ́ kí ọ̀mọ́jílẹ́sì mùnẹ̀jáde ní ọjà ìjókòó títí fọlọ́ ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ títí ń kírun. Bàṣàrọ́tìwù bìbí màláníkà. Ọlọ́run ọba àlejò ọlọ́wà kúrò wa. Nípa ohun tí màláníkà tó sọ fún Àgbẹ̀bí Zakari ìyá kí lọ sọ fún ọ. Ibi ọlọ́run ọba ó ń fọ ní òdòdó pé ó sì bímọ ó bímọ yóò lásù àbẹ̀bí wá ládé ó bímọ yóò jáde min solibika ọmọ tó ṣe pé ara rẹ gẹrẹ ló fi bí mo ti darúgbó tó yìí èèkọ ọmọ náà wọn máa jẹ kí ni yóò máa jẹ yàhaya ẹ̀rí nínú àyà rẹ̀ ó ní ṣáájú ṣáájú àá àpèyàn kẹrin ṣáájú rẹ̀ ní yàyà ẹ̀rí. afáwọn akọ̀tà dá àtàwọn ọbẹ̀ lọ àbọ̀ òṣìṣẹ́ òfin ọ̀. wọ́n ní wọ́n pè Yahya ní Yahya nítorí pé ọlọ́wọ́ ọba yìí pẹ̀lú ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì tó wà fún àtẹ́bí zakari ìyá ló fi ní kí àyà yọjú ìjọ ọlọ́run sì lè ṣe àgbẹ̀ bá ti pé wọ́n lọ sọ níbi mọ́tò arúgbó tó yìí tó àwọn abímọ pẹ̀lú ìmọ̀ọ́nì tó wà fún zakari ìyá ọlọ́run ayè yàyà yàyà wá jáde ọlọ́wọ́ bá sọ wípé àgbọ̀lẹ́ka yẹn kúrò wá bí adé lọ́wọ́ ayọ̀ bá ṣerú kábi àyà mọ́tò àti káńtì kálíwá ọlọ́run fún ẹ nírò dùrú pé wàá bímọ kan yàáyá lórúkọ rẹ̀ ó sì máa gbà lódodo ìkẹlẹ́rọ̀dẹ́rẹ́lọ́ gbólóhùn tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa afáwọn àlẹ́ àwòfí àtàwọn ẹlòmíì látọ̀dọ̀ àtúntàn ní abáṣe hasan fatada ekirima mujahid abusa asa àti sudai àti rubayi ibùdó anas àti dọ̀hák. àtàwọn òbí sínú àwọn àbúrò onítà fìrì wọ́n ti túnmọ̀ kò sọ́dé kan bí kálíwá sí rí nà lọ. ìyẹn ni pé àhíyá yìí yóò ti gbàgbọ́ sí gbólóhùn tó látọ̀dọ̀ ọlọ́run ọba tí ti àgbẹ̀bí àyínsá ọmọ mọ̀ríyámọ̀ yàyà ó gbàgbọ́ wọ́n sẹ́yìn dáa yàyà yìí. sáyé ìdáhùn gẹ́gẹ́ bí abúlé alí àti sọ àtẹrùbá yìí múna anes. wọ́n ní ọjẹ́ yàní alhakim ọ̀jọ̀gbọ́n ní ọjẹ́ yẹ yàhíà yìí. afáwa abdullahi ibn abbas àti imam bawri àti dọ̀hán àtẹ̀bí wọ́n ní sùmọ̀ sẹ́yìn náà yóò di ọ̀jọ̀gbọ́n tó ń fáyọ̀ lọ́wọ́ bá ẹ̀rí kí wọ́n máa ń sọ wípé rásùn hikmati mọ̀káfàtúlá olórí ọgbọ́n òun náà ní ìpàdé ọlọ́run òun ní paríparí ọgbọ́n tá a bá gbọ́ pé nìkan gbọ́ ọ̀wá bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀dọ́ ọlọ́run ọba bọ̀ òun ló lórí ní àtẹ́lẹ̀ ìyá yẹn á nígbàgbọ́ sí gbólóhùn ọlọ́run tó ń ṣe àtẹ̀lẹ̀ àyíṣá. عليهم الصلاة والسلام وسيدا أبدي جدو سيو فايو الله وما قال سعيد بن المسيب هو الفقيه والعالم wọ́n ti sùnmọ̀ sẹ́yìn náà aṣáájú yẹn ni alifakiru ẹ alẹ́bi yàhíá yóò jẹ fakiru yóò jẹ alágbọ̀yẹ́sì. bọ́ba ya lóòrò yọ rẹ̀ bọ́ ya dídàbò yọ rẹ̀ ya pàtìpàtì yóò sọ̀kọ̀ nípa ohun tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn otu àálìkù ni ó tún já fún olùmọ̀ àbáwa àṣeyà àwọn ni wọ́n fẹ́ ṣe dáa zakariya ọmọ abe fi ọmọ zakariya. bí ó ṣe gba àtẹ́bí Ìsá gbọ́ ọmọ àjẹ́ fẹ́ yìí dáa. ìyẹn ni kí aṣáájú náà jẹ́ tó wà rẹ̀ ànírẹ́ ni tí ń wà bí rẹ̀ lásìkò yẹn. wọ̀dí ni ìhì aṣáájú náà jẹ́ nínú ẹsẹ̀ rẹ̀ ànírẹ́ tí sẹ́ẹ̀sì bí rẹ̀ lásìkò rẹ̀ yẹn. ẹ àfàwà ìkiri bọ̀ wọ́n ní wọ́n sẹ́yìn dáa bíbí ẹ̀rí àyà yẹn á jẹ́ dáa kéde tó lọ sáyé tó níbẹ̀ yẹn. òun lẹ́nu ẹgbẹ́ ìbínú ìborí rẹ̀ ìbínú ìborí rẹ̀ ẹ̀rí báwọn Yorùbá lè máa ń sọ yìí pé àgbà tí òbínú ọmọ rẹ̀ pọ̀ wọ́n ní kí a sọ bóni ìbínú bí wọ́n máa wulẹ̀ ṣiṣẹ́ mọ́. torí ìbínú ọjọ́ kan àbínú ìbínú wákàtí kan iṣẹ́ ọdún mẹ́wàá ni wọ́n máa jẹ ẹni tó ti wàhálà kó tó ti kọ́ rọ́ọ̀mù síbi inú bá jẹ ọ̀kẹ́ tó ti bi ojú kẹrẹ ojú kẹrẹ kó lè làwọn rẹ kọ́ ọmọ yìí ti fẹ́ báyìí tàbí kó lù pa ìbínú ni ìbínú ọ̀pọ̀ kọ́ ló wọ ọ̀lẹ́sẹ̀lẹ̀ inú ọ̀nà táti táti sí ibi máa ń gbà wọlé sí ẹ̀mí ẹ̀mí máa ń padà di aṣiwèrè ìbínú wa bẹ́ẹ̀ ẹ̀lùkọ́dọ̀ mọ́tíkálù òun lọ́fà inú hadith tó lálàáfíà àtàwọn ẹ̀fọn ká bẹ̀rẹ̀ bó sínú àbáyé nàdẹ̀wáwí yá ẹni tó lọ bá débi sọlọ lọ́wọ́ àtàlá tó sọ fún pé ọ̀hún sì ni ọ̀hún sì ni ìtumọ̀ rẹ̀ ni pé múrù ni pamela sẹ̀sẹ̀ kan ìsọlọ́ ti tẹ́lẹ̀ yẹn kò lè ọ̀dà aláìsẹ̀tọ̀ sábà dì ẹni yẹn bá tó fi àsìkò sígbà tó ṣe béèrè yẹn kí bóyá tó ń tó lọ ebi alimọ sasọlẹ fún mi fún abilá sẹsẹ bí màá ti ìjọ Ọlọ́run sọ pé látàn sọ àti ọba sì bínú bínú wa fà kẹjẹ ni o ẹ̀dá fún ẹjẹ asọlá fi bínú o anabi sallallahu alaihi wasallam onílẹyìn sàṣẹdí ìlú mọ̀nbọ́lá bá nà kì í ṣẹni tó lágbára òun lẹnu ẹgbẹ́ tó bá yóò fi ẹ̀yìn rẹ̀ kalẹ̀ gbogbo tó òun yóò dàgbálẹ̀ ẹ̀ ń dẹ́gun ṣẹlẹ̀ ṣùgbọ́n ìta àlùfẹ́ kó ń lo lágbára mọ̀ọ́gọ́ làkà ní ọ̀sàfù ìtàlgọ́dọ̀ àlẹ́dì yẹ́kùlẹ́ kó ní ọ̀sàfù ìtàlgọ́dọ̀ ẹni tó kéko lé ní kápá ẹ̀mí ẹ̀ nígbà tí bínú bá dé kásọ̀rọ̀ fún bínú ẹ̀rí ọlọ́run sọ fún àdébí sọ́lọ́ lọ́wọ́ àtàlọ́ wípé wọ́n kó sàfà gbọ́ngẹ́lẹ́ làǹfààgbó mi ní hawlé tọ́bajá sí kọjá onírúkú ọlọ́kẹ̀lélẹ́ oníbìrú àwọn èèyàn bá tún kákò lẹ́yìn rẹ̀ torí bẹ́ẹ̀ fọwọ́ ọ̀rọ̀ àkọsí mi lọ́wọ́ ilé ìṣẹ̀lẹ̀ o pẹ̀lú kẹsàn-án tọ́jọ́ lọ́wọ́ bá wá fún ẹ tó fi máa rọ̀ fún wọn náà gbogbo àwọn àgbẹ̀ pé mi wálé ọgbẹ́ inú mi le à o sì fi ní ìkẹ́jọ́ ọ̀dà gbogbo àlámọ̀rí rẹ̀ rú náà onídìínú ìyàwó yìí pẹ́ lọ́dọ̀ wọn àwọn ọmọ ìgbélé lọ́dọ̀ wọn bàbá ti le jù mí lẹ́fẹ̀ẹ́ máa gbọ́dọ̀ wọn ó lóòótọ́ àwọn ọmọ rẹ̀ wọ́n jì ẹ̀sẹ̀ tí wọ́n tẹ òbí wọ́n o bí bá tẹ bí nígbà bó ṣe pààrọ̀ ṣùgbọ́n kí ló dé wọ́n sá ìlú rí torí bẹ́ẹ̀ wọ́n ní àtẹ́bí Yahya alayhi salatu wa salam sẹ́yìn dáa aṣáájú ni wọ́n ní aṣáájú yẹn ní bíi ìbínú eborí rẹ̀ afọwọ́ ẹ̀sùn zayd nínú àwọn afọwọ́ lẹ́tà sírì wọ́n ní Yahya jẹ́ sáyìn dáa yà wúwa sharif adìyí ẹni gíga ni. àbá mujahid àtàwọn mi wọ́n ti sẹ́rí àgbẹ̀mí àhẹ́yà sáyidá wọ́n ti túbọ̀ rẹ̀ ní pé alikarimu alalahi azawajal alakọ̀ọ́lẹ̀ làbẹ́bí àyájẹ́ lọ́dọ̀ ọlọ́run kẹ́tù fi lọ wà hàṣúrà. Thank you. alágbẹ̀bẹ̀ Yahya aleyhi sọládùn ọ̀sálàm yóò ti gbàgbọ́ sí gbólóhùn sọ́tọ̀dọ̀ ọlọ́run bá wá ní ìjà nẹ̀bẹ̀ àyíṣá aṣáájú ni bákan náà àṣúrọ́ ni àṣúrọ́ yìí o pé làwù di ànẹ́bì Yahya ẹ̀sìn inú ìwé tí ò lè ta kìí ṣètúmọ̀ rẹ̀ nìyẹn bí kò ti ìtumọ̀ àṣúrọ́. òun ni pé àtẹ́bí àhẹ́yà aléhi sọ́láàtì wọ́n sàlámù. ọlọ́run sún àtẹ́bí àhẹ́yà kò ní bí pálapàla àti èérí bí àgbèrè. wọ́n kì í ṣe yáàdì ẹ̀ wá èèláàdì wọ́n ní ṣùgbọ́n kò wá kọ̀ pé kò máa fẹ́ àwọn ìyàwó tó ní ẹjọ́ jálá rẹ̀ àbí kò fẹ́ wọn àbí kò wọ́n bímọ. وقد قد يفهم وجود النصر له من من دعائه من دعائه زكريا المتقدم bí kò sí pé a gbàgbọ́ yé fẹ́ yìí pé òun náà lè lọ́mọ pẹ̀lú àdúrà tí àtẹ́jú Zakariya tó ṣe lẹ́ẹ̀kẹ́ pé abúlé mi ńlá ló ń kà tó rí yàtà ń sọ iye bà tọ́sọ pé kó jókòó tọ́wọ́ pé kò rí yà ọkọ̀ àtàrọ́ bọ́tọ́mọ ní jẹ́bẹ̀. obìnrin bí àtẹ́jú Yahya aleyhi salatu wa salamu asura yìí so níbàjẹ́ ni yìí sì làwù yìí sàlásẹ́wó tí ó sì palapala ìyàwó tó ti dìde ọ̀fẹ́ kò ní ṣe palapala kò ní ṣe balabala kò ní ṣe ránu ìyẹn pé wáyà làwù ni kò sí ìfẹ́ náà wà nẹ́bí ọlọ́run tọ́lọ̀ ń sábò fún ẹ. báwo ni bí ànẹ́bí ọlọ́run yìí àbàwọ́tọ́ wà lára ilé ìwé ni pé làwù ni ẹsìn inú ìwé ni tí o lè ta irọ́ ọ wá ní tani ọba làlẹ́bí àyà irọ́ kì í so ní palapala ni kò túmọ̀ pé làwọn. bọ́lọ́dà rẹ̀ ni pé wáládá làwọn ò rí ìyá òun làlẹ́bí Zakariya wí pé fún mi lọ́mọ tó ṣe fọ́mọ tó ọba fún mi yẹn ní òbí mọ̀. àwọn ilé àádígbẹ̀yìn kò ní dófin lórí ẹ̀ ọ̀nà ìyá mìíràn sọ̀ọ́ bákan náà anabi yahya aleyhi salatu wa salam wọ́n tún já nabi mílẹ̀ sọ́ọ̀lì hínà tọ́wọ́ alátọ̀dọ̀ àwọn ẹni dáadáa yẹni pé láàrin àwọn ẹni dáadáa wọ́n lè lè jẹ́ ìfúnni ní irun kejì. ìwé làdájì ìyẹn ni wípé wọ́n lọ ọ̀rọ̀ méjì. ìró méjì lọ́lọ́run fún àdébí zakari ìyá nípa àdó tó ṣe. ẹ̀wọ̀n pé ń bẹ lọ́run pé ọlọ́run dákun fún mi lọ́mọ bí ọ̀dà tó wọlé obì tọ́da. ọlọ́run wá ń sọ fún pé yóò ọmọ ti gba ọmọ yẹn ó dùn ìfúnlérò dùnà lẹ́ẹ̀kejì àìlá mílẹ̀ lèbi sáárà tìlẹ̀ kúlá ìyẹn tún ga ju ìfúnlérò tàkọ́kọ́ lọ ìró tàkọ́kọ́ òun ni kó bímọ ìró tẹ̀kejì òun ni kọ́mọ yọ jẹ́ kiri o yóò tún wá wà ní àwọn àtẹ́bí ọlọ́run tẹ̀kejì wá tún alágbára ju tàkọ́kọ́ lọ. wọ́n ní kọ́ lọ́wọ́ bá ń sọ fún ìyá musa ń taya nígbà tó lọ́wọ́ bá ń sọ fún ìyá Musa fífi ọmọ rẹ tó jù sínú àpótí tó gbé sínú odò tó ti bọ́ sọ́wọ́ fìlàhùn ilẹ̀ rọ́ọ̀dúnrún ilẹ̀ yìí àádọ́mọ yẹn padà sọ́dọ̀ rẹ o wọ́n já ìlú òfòmí náà lẹ́mọ̀rún sálẹ̀ ọmọ yẹn dẹ̀ sì máa wà àwọn òṣìṣẹ́ ọlọ́run méjì ìdí bá bọ̀ kẹ̀jẹ́ bá bá mi jẹ́ pé ọmọ rẹ òṣèlú odò ti bọ́ lọ́wọ́ fìlà ọdún báyà wọn lọ́ọ̀ parí rọ àwọn ọlọ́wọ́ àdọ́mọ yẹn padà fún ìró òdùnú àkọ́kọ́ di ara ìyá alìbìsára tùlùkùlà alìbìsára tùsàdíyà ìró kejì ó ní pé wọ́n já èlò wọn mìíràn ìlẹ́mọ̀ ọ̀rùn sálẹ̀ ọmọ yẹn dẹ̀ sì máa wà nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn àrífẹ́lẹ̀ أخرج بتعجيب بتعجيب يتعجب يتعجب من وجود الولد منه بعد من بعد الكبر wọ́n nígbà tí ànábì Zakariya aleyhi salatu wasalam torí pé ọ̀rọ̀ yìí máa ṣàwàdà ọlọ́wọ́ ẹlẹ́dàá ní máa sọ gbogbo òbí wọ̀nyí táwa lọ́lọ́run sáwẹ́wà pẹ̀lú òun ọba bẹ́ẹ̀ ti ṣe bọ̀ bóòlù owó ó sì bímọ bá àdàlẹ́ kí bá rí lẹ́yìn tó ti dàgbà ìyíra padà pẹ̀lú obìnrin bí ọ̀rọ̀ rù kíyàn ṣe wúwú pẹ̀lú obìnrin ọ̀rọ̀ rù gẹ́gọ́ bóun ni ó ti rọrùn. ẹ̀rí àwọn àgbẹ̀ kọ́ la lọ bí alẹ́ yẹ kó lọlé ìhòòlà àwọn ọkọ ní balaga ní yálìkì bá rùn wàmúrọ̀ àti àákẹ́rù. ọwọ́ àgbà wípé ọlọ́wọ́ bẹ lẹ́dà bóò ni mo ti lè lọ́bọ tí mo ti dàgbà tọ́ba tẹ̀sí pé tún lè ṣe lọ́kọ láyà dáadáa ni àbá tẹ̀ sọ pé bẹ́ẹ̀ bóò ni ṣe lọ́bọ tí mo ti fi dàgbà wà àti àkìm ìyàwó mi tún wá nì àkẹ́ni o òun kì ọ̀sán lè jùmọ́ níbi ipá máa retí pé ọ̀lẹ́ ọmọ sọ lára rẹ̀ ọ̀yà. wọ́n fi kọ́ọ́là kọ́ọ́là yẹn ayé àlìmọ́láàkù. ìkẹ́nu àwọn àláyíká wa dá lóhùn yìí pé kàdáàlìkà lọ́ọ̀hùn bọ́ọ̀rọ̀ lọ́hùn sí rí nìyẹn. yẹ fún àlùmọ́ àyẹ̀ṣà àti yóò wù ni balamọ bá ṣe ọlọ́wọ́ bá ṣe tóbi nìyẹn kò sí kẹ̀kẹ́ tó lè kágára bọ́ lọ́wọ́ ọba kò sí ohun tó tóbi jọ lọ́wọ́ ọba lọ láti ṣe ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé o ti dàgbà o lè yíra padà pẹ̀lú obìnrin mọ́ ó túmọ̀ fún olè bímọ ńlá ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé ìyàwó rẹ̀ náà òun náà ti darúgbó àlejò tí máa ń ṣẹlẹ̀ sóbìnrin dáàbì máa rẹ̀ kẹ́ pé yóò bímọ ọ̀wáyé fún wọn táàfin wá wò pé kò lè bímọ ọlọ́run lè ṣe pé ọmọ lè dé ọ̀làrọ̀ bíjà lè àyà. ẹ̀rí ọwọ́ ni ìwọ lọ́wọ́ ọmọ ẹlẹ́dàá mi kò fẹ́ kó fún mi ní àmì o. àlàmọ́tàn fún mi ní àmì sọ pé àtẹ̀dínlùmí ha àmì yẹn ní ìfìsẹ̀rí mi ní ife mi yìí ni ó bímọ sí ìsọpọ̀ ò lè ṣe ọlọ́run o ṣùgbọ́n wọn fẹ́ mọ àmì tọ́kẹ́ mi ọba abalẹ̀ ẹ mọ̀ wípé adébí Ibrahim alayhi salatu wassalam nígbà tí wọ́n para kó lọ́dọ̀ nàmúrún tọ́lọ́lọ́run lòun náà àyè Ibrahim wá bí ọlọ́run ẹlẹ́dàá pé ọlọ́run fi hẹ̀mí fún òṣè máa ń jí òkú ọlọ́run sọ fún àdébí Ibrahim káwá lọ́dún mi ìlà lórí ìbọn ìbọn ṣé ìwọ náà tún nígbàgbọ́ mọ́ ni ó oh, bàlá ẹlẹ́dàá mi lò mo nígbàgbọ́ wàlákin lè àtọ̀mọ́ ẹ̀ ń dẹ́kọ̀ lílì ṣùgbọ́n kẹ́kẹ́ mi fi lè lélẹ̀ ni ọlọ́run sì wá sọ yọ́dà lọ́múrẹ̀ ẹyẹ mẹ́rin kó gé wọn kélékèlé kó orú wọn kọ̀ọ̀kan fọwọ́ sáàyè ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọmọ á pè kọ̀ọ̀kan kó sì má dáhùn. ẹ̀rí. adébísàkárì yá. aleyhi salatu wa salam wọn wá ní ọlọ́wọ́ ọbẹ̀ lẹ́dà ìjálì ààyà ayé aláàmọ̀tá ń fúnmi lámì tí n fi sẹ̀rí lórí pé ọmọ jáde lára rí ọyà. ọlọ́wọ́ sọ wípé àmì ìdánimọ̀ pé ọmọ máa jáde lára rẹ̀. òun ni pé o kò gbọdọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ kó ní níjọ́ mẹ́ta gbáko ẹ láàárọ̀ bùzà àfitọ́ka tí wọ́n bá ní sọ̀rọ̀ jẹ búrẹ́dì wọ́n sọ pé hmm. ṣe ìjẹ búrẹ́dì ọmọbìnrin ìdánimọ̀ ni wọ́n ti débi ìdúgbẹ́ bẹ́ẹ̀ ni ọmọ àlẹ́wọ́ òní lè sọ̀rọ̀ ìyẹn ni pé ìṣáárà ìtọ́ka. a sì lè sọ pé ṣẹlẹ̀ yẹn wáyé bẹ́ẹ̀. ọ̀fẹ́ rí tọ́lá yẹn kó bímọ yẹn ọ̀fẹ́ sọ̀rọ̀ ìwọ́jú òní lágbára kẹ́kẹ́ òṣìṣẹ́ ọ́. àwọn kọ̀ọ̀dí kẹ̀kẹ́ máa ń ṣẹlẹ̀ nígbà tá a wà ń kéékèèké tí máa ń ṣẹlẹ̀ o ìyẹn lè fẹ́ sọ̀rọ̀ báyìí àmọ́ arẹ́ tiẹ̀ mọ́ lágbá ìyẹn sì lè má lè sọ̀rọ̀ ìwọ́lẹ̀ ọ̀kẹ́ rí pé ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀kẹ́ ṣẹlẹ̀ ni kò ní yé wọn náà ìtọ́ka nìyẹn pé a ah, ilé yóò rí bẹ́ẹ̀ tí kọ̀ọ̀díṣẹ̀ yẹn bá ti dé bọ́ ìkẹ́kẹ́ ò sí ọ́ ìkẹ́kẹ́ ọ̀sáwú rẹ̀ àárẹ̀ ò sí ọ́ gbádùn dáadáa wọn kàn ti fáwọn èèyàn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ òdìdí jọ mẹ́ta wọn kàn rí pé tó máa fi dáhùn lórí ìṣára ni tó máa dúró má dùn kó sì máa ṣe ní ọwọ́ lọ́ máa jù. ẹ̀rí wọn ní bó ti wà lọ́rọ̀ yókè sàlásàlá yá lè ń sẹ̀wé ìyà yẹn ní kó di ọjọ́ mẹ́ta gbáko. lẹ́yìn ìgbà yẹn wọ́n wá pa nẹ́bí zakari yá láṣẹ wípé ọ̀pọ̀ nínú ẹ̀sìn ọlọ́run àti ìbádúpẹ́ àti sùhánàlá tó bá ti wá gbó kọ́ndíṣẹ̀ yẹn. ẹ ò kébi kí wọ́n sọ wípé ìwọ obìnrin yóò tó bá ti lóyún ó ti tọ́ sẹ́nu ni o ẹ ò fẹ́ wọ́n bá ti tọ́ sẹ́nu. ọ̀ máa bì mí o tó bá ti wá rí ṣe sí kò sí ohun tó kù fún ọ tí kò máa ṣe kírun lọ lápẹẹrẹ àbí tí ọlọ́run wá ní sọ̀lẹ́ fàtẹ́bí zakari yà bọ́ ó dùn kó bímọ òun ni pé ọkàn rí i pé ọfẹ sọ̀rọ̀ báyìí òsì nílé sọ̀rọ̀ yìí ṣe wọn lọ sọ̀rọ̀ fúnra rẹ o kẹkẹ ọdẹ tí ọ ìfọ ọdájú ọsà bìtọ rẹ ọ tọba tí wàá rí sí kọndíṣẹ yẹn bá ní kéré fóònù nílà káyé o àti kìnìún ni ọba àti kó o sì máa dúpẹ́ fọlọ́ọ̀ ọba àti sùpáàlì lọ òun ni ọba àti sùpáàlì ọlọ́run bá sọ wípé wọ́n ti kọ ọ̀rọ̀ bákàkà sí rọ. torí bẹ́ẹ̀ ọwọ́ àṣẹrẹ́tẹ ẹlẹ́dàá rẹ lọ́pọ̀lọpọ̀ tí kọ̀díṣẹ̀ rẹ bá ti dé bẹ́ẹ̀ ọ̀sádẹ̀ kó o jẹ́ tó máa ṣe subhanallah bílẹ̀ àṣìjì wàlẹ̀ ìdíkà láyé lásán lásán rẹ̀ àtàárọ̀ kọ́ wá sí. wọ́n ní sábà ní bẹ́ẹ̀ rẹ̀ sọ́tún mọ́rí àwọn àtúntò sàlàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ àdùn báyìí àdùn máa tẹ̀síwájú ọ̀la insha Allah ní abánibèrè. عليكم السلام Aya bisimilah. ti gba ká ìlú yìí. sọmọ àkíní òbí ẹ rí sí ẹlẹ́ẹ̀kejì ìdáhùn rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ wà lẹ́nu akọ̀kọ̀ tètè dáhùn rẹ̀ kíkẹ́ bọ́yá tí wọ́n bá tẹ́lẹ̀ kalẹ̀ tí lọ́kọláya bá súnmọ́ ra wọn sọ́rọ̀ bá ti máa bá kò sẹ́rìí ta lè fi fìdí ẹ̀ múlẹ̀ tíra àjà fi àfúnfẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi wọ́n pe tíra yẹn ní kọ́ńlá ṣẹ́ẹ̀kù kọ́ńlá ṣẹ́ẹ̀kù náà wọ́n fi wọ ọ̀sàgbòsí o tẹ́wọ̀n pé ṣẹ́ẹ̀kù lọ sọ wọn ò sọ pé ọlọ́run sọ wọn ò ti sọ pé àtẹ̀bí sọ ṣéèkù kan òun lọ sọ. síbẹ̀ ló túmọ̀ kẹ́kẹ́ kiri gbogbo orú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ lọ bá báyàwó rẹ lò nígbà tí sàlejò lọ́wọ́ ẹ̀ ọmọ tí ọba wa rí báyìí ẹni wọn bá bá a lò gbogbo àwọn kí ni wọn bá gbogbo pálapàla yẹn kò sẹ́ẹ̀rì kẹ̀kẹ́ ta lè rí báàkì wọn ẹ wá rí ọmọ tó sọ̀rọ̀ kéèké àdébìyàn yìí sàkóhán fi jẹ́ fúnlẹ̀ wọ́n máa ń sa àwọn oríṣi ṣùgbọ́n yóò di ìdíkà tí bá sùn lórí ẹ̀. nínú ọmọ tó sọ̀rọ̀ kékeré òun náà ni ọmọdé ẹ̀sọ́ ibùjúrẹ́ yìí. àáfàá tó ní ilé ìjọsìn tó ti ń jọ́sìn ní wá ń sin lọ́wọ́ ìyá rẹ̀ sọ fóun léèdì rẹ̀ ní wá ń béèrè lọ́wọ́ ọlọ́run pé wọ́n ọlọ́run o ìwọ ni máa ń sìn yìí. kò tiẹ̀ béèrè lọ́wọ́ ọlọ́run ní sèé méjì lórí méjèèjì. kì í lọ́wọ́ ìyá mi ń pè ní ìwọlé ọba fèsì àdúrà rẹ̀ lẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì ìyá rẹ̀ bá ẹ̀kẹta ìyá rẹ̀ bá fún ní èpè èpè tí ìyá tẹ́lẹ̀ náà ní pé ọlọ́run ìwọ ọlọ́wọ̀ láàtúmí tù ọbọ̀ yìí bèè sí ìpa o hàtà àlùmọ̀ọ́dẹ́ta tí ó fi lára àwọn ọwọ́ níbẹ̀ obìnrin gbajúmọ̀ nílùú ó sì lọ́ọ́ fi afa rẹ̀ lọ àfáàfáà ló wọ̀ ọ̀fẹ́ adarẹ jẹjẹ tó ń darẹ káàkiri bí ẹ ọba lóye ọba bímọ ìjọ tí òbí wọn báyìí wọn níta lọlọwọ wọn là fà sí àti ohun fi lọ ọkọ lè jọ sí sínú gbólì kó gbogbo ohun jọ sí. wọ́n ní àfa òsìjẹ́ bẹ̀rẹ̀ sí àfa lóhùn kọ́ ìwọ kọ́ kí ni ó ní wọ́n ní ọ̀dà ẹjọ́ wọ ọ̀rọ̀ ọmọ náà bá gbọ́ ọmọ fún wọ́n bá fi ọmọ yẹn dodo pé ìwọ ọmọ yìí mọ ní abuk tá bàbá rẹ̀ bọ́mọ yẹn ti sọ̀rọ̀ ní ọmọ títí ni ti ọmọ ní ni ṣé kò ìlú a lè gbọ́ ọmọ ẹ̀kú tọ́lá sẹ́wọ́n la dára jẹ a lè fi lé fa bá bàbá rẹ̀ torí ẹ̀ dẹ́ rin lẹ̀ bẹ́ẹ̀ kọ́ sọ pé ta bàbá rẹ̀ lówí ọ̀nà pé bàbá ni fún ọ̀dẹ níyì gbogbo àwọn tí wọ́n lọ sí ìsìnlẹ̀ tí wọ́n bímọ náà ní ìdálẹ́ sọ́kọ́ ọmọ wọn lẹ́nu pẹ̀lú kọ́ndíṣọ̀ yẹn bọ̀rọ̀ bọ́ díẹ̀ tọ́ kí ni wọ́n wá ní o dáa yọ ọmọ yẹn náà wà lọ́bọ̀ tó sọ̀rọ̀ ọmọ mi tó sọ̀rọ̀ òun nígbà tí ẹni tó wọ ọ̀sán ó sọ̀sọ́ ńlọ ṣùgbọ́n yìí pé wọ́n lọ káàkùnjọ́ ọmọ òun rí báyìí ọlọ́lọ́ jọ báyìí àbí ọlọ́lọ́ máa jẹbi orí báyìí ọmọ lọ sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ mẹ́ nínú ọmọ tó sọ̀rọ̀ nìyẹn nínú ọmọ tó sọ̀rọ̀ òun ni ẹni tí ń bá àwọn ọmọbìnrin náà ń bá wọn dirí ń bá ọ̀dà kan ọlọ́run báyìí wọ́n bá ní ẹ́ ṣé bàbá wa náà lọ pàtàkì tó báyìí tí ṣe fèrè ọ̀nà ọ̀ bàbá yín kiri ẹ̀ ń dá bàbá yín lọ́lọ́run ẹ́ẹ̀ ok bàbá àwọn gbọ́ bàbá kóyà fún àkọọ́lẹ̀ kan sọ pé ẹni yẹn nìyí oríṣi ọ̀rọ̀ méjì ni ọ̀kẹ́ tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba yẹn òun ju àwọn yẹn kọ̀ọ̀kan ọ̀rọ̀ di ó jù wọn lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ̀ ńtọ́wá jálábi àwọn fẹ́ jù sínú rẹ yọ gbọmọ yóò kí sẹ yóò tún padà ó ní wọn náà tọwọ yọ gbọmọ yóò kí sẹ yóò tún padà bọmọ yẹn ti sọ̀rọ̀ ni ẹ pé ìtẹkìlá ya ọkà wọn mìírì fàìmẹkì alàlhàk ìyá mi bẹ̀rù ọlọ́run kó ṣe sùúrù pẹ̀lú àdáwò náà fẹ́ kẹyọ lọ́wọ́ náà torí ní òdodo lọ́wọ́ ọmọ kékeré wọ́n tún máa ń sọ pé ọmọ jùrẹ́jì abẹ́ ọmọ onídìrí yẹn náà sọ̀rọ̀ àtàwọn ọmọ ṣùgbọ́n dídì kárí ti rẹ̀ fi múlẹ̀ àwọn èyí tó ti fẹ́rẹ̀ rẹ̀ fi jẹrẹ lẹ̀ dáadáa ṣe nàbí ọ̀la yà ayíṣà alẹ́ sàlátọ̀ sàlám fẹ́rẹ̀ rẹ̀ ti wà lẹ̀ bá ti sọ́ọ̀yì. ìkejì òun ni sọ́ọ̀yì bùjúrẹ́ ìyẹn ní tọ́kọ́ lè jọ sí sí kọ̀rọ̀ àti obìnrin tí wọ́n fẹ́ jù sínú náà ńlọ gbọ́mọ ẹ̀ gbogbo eléyìí ọ̀wà nù sẹ́lá yìí nítòsí ṣe yusuf yẹn bíi tí màmá dájú ẹ náà màá tún wò dáadáa aleyhi salatu salam naam béèrè olódó alẹ. ẹ sọ fún àwọn ìkọlẹ káàkiri wọn sọ yàtọ̀ àti kọ́kọ́ nílẹ̀ sí ẹ. Thank you àgàlà. èèyàn ọmọ ẹgbà tó fi pé èèyàn ọmọ ọlọ́wọ́n foríjì èèyàn ní ládàá ṣùgbọ́n bí yẹn bá mọ̀ á wo ọmọ tọ́tọ̀ sí yẹn la sọmọ tó ti ń jẹun ni tọ́ba jáde fọmọ yẹn ti ń jẹun èèyàn fọ̀sọ̀ ni tí ọba ti jẹun tọ́jú ọmọkùnrin èèyàn wọ̀ bìtì tọ́bájọ́ ọmọbìnrin ọjà ń kọjá ń èèyàn mọ̀ ọ̀rọ̀ mọ́ ti rẹ̀ ṣùgbọ́n gbà tí èèyàn mọ̀ azọ wípé ọ̀gbàlẹ̀ azọ ìdẹ̀ ìdẹ̀ sí iná àtọ́dọ̀ a èèyàn kúkú mọ̀ ọlọ́run máa forí jìn ṣáà lọ. wàhálà sọlá wọn tún lọ. ọ̀dà kí ẹ máa lọ kírun lérò mọ́sálásí bẹ́ẹ̀ torí sùwàìlì ilé òsàlẹ̀ èrè ni wọ́n kó sínú ilé ni pẹ̀lú fọ́tò òṣèṣewu wọ́n kó sáré kẹ́ kódà wọ́n ti ṣe àlàyé ẹ̀ fún yín tó sì clear dáadáa wọ́n kó èrè sí àárín wọ́n ní kọ́kùnrin kírun wájú èrè wọ́n ní kó tẹ̀lé náà kírun ní ẹ̀ẹ́dẹ́rẹ́ eh, táwọn kọjú lè rè sí wọn ọ̀dà kéèyàn kírun ní irú mọ́sálásí rẹ̀ kéèyàn lọ mọ́sálásí mi ṣé pé wọn ò béèrè mbẹ́ wọn ò gbé sáré sílẹ̀ ọlọ́run àná. maaleykum salaam. ẹ̀rí tó wà fún náà ni pé a lè máa lọ fi díìnì díìnì nínú kẹ́tíkẹ́rí àṣọ alára ká máa lọ fi díìnì díìnì ká máa lọ fi ti kaba lọ fi ṣe orúkọ nínú ẹ̀kọ́ dáhùn sálánsì ni ọ̀sán ẹ̀rí rẹ̀ rẹ̀ nìyẹn kò sílù ẹ̀ tó ti ń sìn àtìrí kan náà sọ ábà tí wọ́n gbà wá pọ̀ rẹ̀ pé ká máa sorúkọ wa bẹ́ẹ̀. kódà àwọn afá sí ìmọ̀ títí kódà ó wà ní àwọn àlùmọ́lẹ́hìn àlàmùsíyà àwọn gbólóhùn tá a kọ ni mo gbọ́ pé tí ìbá ṣe ni wọ́n ti ń pè é pé kódà ti gbajúmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ dẹ̀ ti lè rí chéǹjì mọ́ yọ máa jẹ lọ ní ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ ti sùn kò sí nǹkan tá lè fi báàkì ẹ̀rí rẹ̀ lẹ́nìyẹn torí gbogbo nǹkan dáàbà sí àwọn máa ń wá ohun dáàbì ṣe kí ni o dáàbì báàkì ẹ̀ tọ́kẹ́ àwọn òfin balẹ̀ sẹ́ni ẹ̀rí rẹ̀ òun náà ni ádámù tẹ̀lé tẹ̀lé ìlú náà ni ádámù tẹ̀lé ẹ̀rí náà ni pé àìrẹ́rìí fún ká máa sọ ọmọ wa ní sábùsù dìínì kọmọrù dìínì ṣùgbọ́n ẹ̀rí ń bẹ fún ká máa sọ ọmọ wa ní abdullahi abdulrahman àti gbogbo ipa ọlọ́wọ́ àti ipa àwọn àdẹ́bẹ̀ ọlọ́wọ́ àti ipa àwọn sàábé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ààrẹ ádámù tẹ̀lé ìlú náà ọ̀ mẹ́ta sùn. Aya. Bẹ́ẹ̀ni, ó lè kà nítorí pé èrò yìí tí bàbá mi rè é rẹ̀ àìrẹ́ ìrìtọ́ lálàáfíà rẹ̀. Tàbá ti rẹ̀ ìrìtọ́ lálàáfíà tó ní a kà rẹ̀. Gbogbo ẹ̀. àtẹ̀yí ní ìyá àtẹ̀yí ní tí wọ́n bọ́ ní kí táwọn di ọmọ kí wọ́n sọ àbọ̀ báwọn wọ́n wí o àwọn ní wípé wọ́n bá jọ kò sáàbọ̀ nù odidi gẹ́gẹ́ jáde pé wọ́n ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ya sí tí wọ́n sọ pé áyà lọ odidi kùránì ó lè kà dáadáa torí kò sí àdéhùn bẹ́ẹ̀ ni mùsùlùmí ni nítorí pàdé bí o ti fi gbà yìí gbogbo àwọn ẹni e yẹn sì lórí islam wa. bẹ́ẹ̀ni wọ́n ní sẹ ẹ̀rí wà fún wa táwọn bá gbìyànjú ọdún àwọn bá gbìyànjú àtàlẹ sọfúnrú mẹnà wọ́n bá jẹ náà fílà ṣùgbọ́n tó bá jọ rẹ yẹ ìyọ̀nì kó bá jẹ́ nẹ́fìlà èèyàn dà o gẹ́gẹ́ bí àwọn àfáwọn àṣìṣe wa láǹfààní rẹ̀ pẹ̀ nígbà wọn ń ṣe àlàyé hadith yẹn bàbá lọ wo sharif riyadu salihin tí sheikh nala lamọ ibn muslimi rahimahullah ta'ala tí wọ́n ṣe ààkàn àlàyé ẹ̀mẹ́ dáadáa. àlè dáwọn ló parí sọ̀tún. bẹ́ẹ̀ ẹ̀rọ bá ti ké sókè yá fi lé sí ni abákẹ́rò tẹ́ ká sájúra méjì ọlọ́wà ni. àìlérìí náà lè àìní àdíìsì tó gbádùn tí ó sọ fóbìnrin pé kọ́ máa ka àlùkùránì náà lè rí kábíyèsí tí wọ́n ti dìtò gbádùn tó lọ́la àti ọba ìkọlọ́ obìnrin tó bá ń sàlejò kọ́ ọgbọ́n kékeré ọgbọ́n kan. àwọn àbáàdì wọn wélé ni ìsọkúsọ wọn sọ ìsọkúsọ ni o. lẹ́yìn lẹ́yìn pé yóò tún máa wá kílẹ̀ àti wáyé pé sájídà náà lùkọ̀ hàn kì í ṣe dandan kì í dẹ̀ ti sọ̀ láà. ìyẹn ò lè dà lọ aláfọ̀ níbi kẹ́kẹ́ kọ̀ sí ilé ìyọ̀lẹ̀ kì í ṣe dandan ní kẹ́yọ̀ kọjú akíńlá ni torí kì í ṣe òru. àgbọ̀ ìhùtà kì í ṣe pé bá ka Al-Kùránì tí bá ń ṣe àbí ẹ̀ ìyẹn ní pé ẹ̀rí tó sọ pé kóbìnrin bá ka Al-Kùránì tí bá ń ṣàlejò lọ́wọ́ lọ́yẹ ká ti kíni ká wá àdìsí tó wá wá àdìsí ọ̀wá gbádùn àdìsí mú kárù ni nítorí pé òtí gbádùn yẹn àníbi àti fi sẹ̀rí torí ojú ọ̀bá lálàáfíà dọ́dọ̀ ànẹ́bí àgbọ̀dọ̀ lọ́ọ́ sí ìmọ̀ ọlọ́run ọmọ àwọn àwọn ọlọ́dà kò máa jẹ àwọn ọ̀nà rẹ̀ o ẹni pàtàkì sọ̀tàn láwùjọ yìí pé ẹni ọba wí wọn sí ń wí yẹlẹ ju náà ó sọ wọn wọlé ọyọ pé yọ gbọ́dọ̀ gbójú gbóyà ọwọ́ àgbà nẹbi sọ kẹrẹ ẹ tí ó sì rí lẹpa nẹbi sọ ọ̀rọ̀ sọ wọn alẹ wájú Ọlọ́run kò lẹpa nẹbi sọ pé obìnrin tí bá ń sàlejò ọgbọ́dọ̀ fàlùfà àti àti gbọ́dọ̀ sọgbọdọ. Wàlúùkù sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ̀wọ̀n tó yẹ ká ṣe dúpẹ́ kí wọ́n ṣe fẹ́ǹsì tó bá ti ṣe fẹ́ǹsì kò sí wàhálà ẹ̀ kọ́ lọ ṣe tó bá ti ṣe kò sí wàhálà àtẹ̀lẹ́ arínú àwọn àkáàtì ọba tó bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ ọgbọ́n sẹ́yìn ìsúnmí dáa jù kí sáré máa wà níbi bẹ́ẹ̀ láti fẹ́ kí wọn àtẹ̀gbẹ́ àtẹ̀yìn Ha àgbàlá dálé ìlú wa lálàáfíà ṣùgbọ́n ká má jẹ orí bẹ́ẹ̀ kódà nínú nǹkan tí òye wa bí yẹn fẹ́ dáhùn kí gẹ̀ bí èso ṣe pé ìpínlẹ̀ kan yẹn lè pè ó yẹn lè pè ó torí ládàá wà yẹn bá kí bí kan yẹn lè pè ó yẹn kó tilẹ̀ náà kó ti pé nígbà tá a tẹ̀ fẹ́ kéwòn ní tó ẹ̀rì wà wà lógo ó ṣe kí ni ó bí ọ̀rẹ́ ti kẹ̀kẹ́ ṣe alóhùn àwọn àlùjọ náà gbọ́ yóò ti gbalaga lórí ẹ̀kọ́ wá sẹ́ni tí ọ̀gbọ̀n gbọ́ máa tọrọ ẹ̀ ọ́ máa tọrọ ẹ̀ olókìtà rẹ̀ rí gbogbo ṣé mo fẹ́ ṣe òkè rẹ̀ nìkan ayá. ọ̀kọ́ bá o àti lè mọ́mù àti màmúmù gbogbo adé la gbọ́dọ̀ kọ̀ǹtínà kíbla torí bẹ́ẹ̀ kí gbogbo àjọ kọ̀ǹtínà kíbla torí ní o má jẹ́ òfin kí òun wa máa fi lálàáfíà òun ni ká kọ̀ǹtínà kíbla. ẹ̀rí nínú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ méjì ń bẹ́ẹ̀ lò rẹ̀ tí ó sì papọ̀ mọ́ra wọn. ọ̀rọ̀ ìmọ̀ọ́mù kọjú da kíbla àwọn ọjà náà kọjú da kíbla asọ́pẹ́ yìí ìmọ̀ọ́nù ìbéèrè náà ń ọ̀rọ̀ kẹ́tù fẹ́ jáde sí tọ́nà. òun ni pé ìmọ̀ọ́mù ti tó wájú àwa tó lẹ́yìn rẹ̀ ìmọ̀ọ́mù ti ṣe sútọ́rọ̀ aláǹfààní àti máa rìn bó ṣe wà láwọn àyè yòókù mú ìrẹ̀yìn fẹ́ lọ sánú aláṣẹ ní àdùn alájà ni a lè kọjá ìyẹn hadith abdullahi bin abbas wà lórí eléyẹn tó sì lálàáfíà dáadáa mọ̀rọ̀bọ́ bíi ẹ̀sì mọ̀ pé ìmọ̀ọ́mù ọ̀wá ọ̀hún kọjúlá júlá máa mú wọn kọjúlá júlá ìyẹn òun kọ́lá kò ní ìdíkẹ́ máa fún lápẹ̀rẹ̀ pé ṣé ẹ̀yẹ̀ bá yá kò ní ìdíkẹ́ tọ̀tọ̀rẹ́ sí òní ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ làkàyè. a kéèyàn wá bí sẹ́yìn wọn ti kírun tí ọkọ̀ yìí dájú láàrin o. rọ òun tí ó gbà mí lọ́wọ́ yẹn ọlọ́run tí ó gbà. bẹ́ẹ̀ni wọn ló dúró. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. àdéhùn wà fún bẹ́ẹ̀ tí ẹni tó bá gbèrò òun ni kò sì kàn mọ́ ṣùgbọ́n fún ẹ̀fẹ́ mẹ́ta ìta máa ṣe òun ni bí ẹni tí ó ń gbèrò àdúgbà ẹ̀kọ́ jẹ̀rẹ̀ kẹlẹ̀ ọ̀yẹ̀ kárẹ́ nìkan tó fi àpọ̀ láti fẹ́ ìrìnà ìdáwó láti rẹ́ nìkan tó fi èrò sówó ìlà ọ̀rọ̀ bó ti tó fi èrò sówó ìlà àdéhùn wà fún ẹ ẹ lọ́wọ́ bí ọwọ́ mi béèrè wọ́n ló ń béèrè máa yàgò nígbà yẹn tó gidigidi èrò bàjẹ́ ṣùgbọ́n tó yẹ bá yàgò tó tó kúkú tó ti ń díẹ̀ kúrò bàjẹ́. ẹ ẹ wà láyé tó wọ́n fẹ́ẹ́ láàyè yẹn owó ní àdéhùn náà ti kan láǹtọ̀ nípa arákùnrin kan tó ti ń gbogbo ìgbà tó bẹ̀rẹ̀ ẹ̀rú báyìí yóò sá máa wá sí lẹ́nu fún ìyàtọ̀ òjijì ọlọ́run sọ̀rọ̀ wá sọ́nà wá sọ fún mi àtẹ́lẹ̀ ẹ̀rí kí àṣẹ dání yìí o tọ́wọ́ bá ń kírun lọ́wọ́ tó tún fi wá bọ̀ ọdún sọ pé ojú tó ti wù ìṣẹ́ létí lè kó lórí rọ̀ hátà fẹ́sùmá àfọwọ́ dájú tó fi tó òun tí ó dùn gbòó àti tó fi tó òun kẹ́sì pé yẹn yá kéke tí yẹn bá yá kéke wọ́n ti yá sọ́rọ̀ ẹ̀rí ẹni pé tí ó fi dún àdédé ọdún ndị wọ pé ilé yẹn yà kékeré ní òórùn rẹ lè jáde ààrẹ ti kẹsì tó ń gbà yẹ ẹnu aláti jáde yẹ ọlọ́wọ́ àlọ́. ẹ̀ẹ́rì tí tó bá ń gbọ́ yẹ̀ débi kó fìyà sí ní àgbà àwọn Yorùbá. wọ́n lé apakùnfé lórí wọn bí ọ̀wá nípo yóò padà wá ní kẹlẹ̀bẹ̀ ó fi kú pamọ́ sí. ọ̀rọ̀ ni ò sí àrà rárá ẹni tó sún báyìí tó lè báyìí ṣé yóò wá gbẹ ni tí ọ̀wá padà rí fún ní kú kí ni ọ̀wá yóò wá ní kẹlẹ̀bẹ̀ tó bá yá bẹ́ẹ̀ náà lọ́rẹ́ tó tó ń bọ̀ yóò yá síta yóò padà gé lọ́gbẹ̀ẹ́ sínú lọ́wọ́ tí ẹ̀ bá tẹ̀lé tó tó ń bọ̀ àlàáfíà ni ìyẹn tó da lọ́dẹ̀ fẹ́ jáde ìyẹn fún láyè kó jáde kó gbádùn wọ́n sọ pírẹ́sẹ̀ fún yẹn torí fíyàn ya sófa tí wọ́n tún máa wò pé tó ti ti yà á tó ti padà yà tí wọ́n yà ẹgbẹ́ ká sọ pírẹ́sẹ̀ fún kó fi lè rí sóyà láìlà àìlà ìjẹra ni kíyàn yí àtọ́ bá ti wá bẹ́ẹ̀ kùrùbá ni yàtọ̀ sẹ́ni tó ti di abíwo tó ẹgbẹ́ ìṣẹ́jú ìṣẹ́jú kúkú ni kódà tí wọ́n máa dún ó ti dábìrò irúfẹ́ ẹni nì tọ́ba tọ́jú arẹ tọ́jú arẹ tí ọ̀gbọ́ tí ọ̀ma kírun lọ bẹ́ẹ̀ ni o ọlọ́wọ́ ọgbà nígbà tó bá ti lálọ́ àlọ́ ọlọ́wọ́ tá a lọ́ àlọ́ ṣùgbọ́n kò sí irun kankan tí o ti sàlọ̀ àlá fún ọ̀rọ̀ pé mo ti sọ̀rọ̀ ara àlọ́ àlá rẹ ìṣó ní ti ṣó òun náà ní ìrọ̀ gbogbo orúkọ kan yóò ẹ̀kẹta náà kò rí bẹ́ẹ̀ o kásálọ̀ alálẹ́mẹ́ta mẹ́ta àdéhìí ń bẹ lórí rẹ̀ kásẹ̀ ní méjì méjì àdéhìí ń bẹ lórí rẹ̀ kásẹ̀ lẹ́yìn ọ̀kan àdéhìí ń bẹ lórí rẹ̀ tó ti gbádùn fún òsì fẹ́ kábí lára wọn. ṣùgbọ́n ìyẹn yàtọ̀ lákòókò yóò ṣe ní mẹ́ta ẹlẹ́ẹ̀kejì yóò ṣe ní méjì ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe lẹ́yìn ọ̀kan yóò tó dábì báàkì. ẹni tí ọba máa ya orú só bẹ́ẹ̀ yá ti mú. òwá ẹ̀kọ́ gbádùn pé òun náà sàkọ́ fà ọ́

tọ́ba yẹ kékeré ó lọ́n bá gbélé tọ́ba dáná ẹ̀ sàrí fún tí ọ̀sẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ òsìkò onípanudé òsìkè àwọn tí fi jẹrẹ ẹlẹ́dẹ̀ fọ́ tọ́ba yẹ fáwọn tí fi jẹrẹ ẹlẹ́dẹ̀ àwọn fọ́ ọdún kò tó fi jẹun ọ̀jẹ̀ sàrí tọ́ba gbé fọ́ ọlọ́run ọgbà ló ń jẹ fún ọ ẹgbẹ́ àdéjọ ti sọ. aleykum salaam. ẹ̀bẹ̀ ni wọ́n ló lè wọ mọ́ọ̀sì obìnrin tí ń ṣe háì kó lè wọ mọ́ọ̀sì ṣùgbọ́n kò ní kírun kò ní gbọ́dọ̀ máa pẹ́ bẹ́ẹ̀ lọ títí àpájù lọ́wọ́ wájú àti pẹ́jẹ ń bẹ lára rẹ̀ tó lè máa dà á lẹ̀ kí wọ́n á sọ àwọn sọ́nà ti jẹ náà. káàdì lè la mọ́lẹ̀ pé kò dé o nígbà tí o ti so jáde ṣùgbọ́n torí ìlera rẹ̀ ọ̀yẹ̀ káwò bó tiẹ̀ ti kọ́kọ́ ní ìsìn pẹ̀lú ọ̀lera ìrẹ̀lẹ̀ ọ̀fẹ́ sáré ìlera náà. 啊。